السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأيها المؤمنون الكرام فانطلاقا مما جاء عن المصطفى صلى الله عليه وسلم أنه قال إن الله قد أجار أمتي من أن تجتمع على ضلالا صححه الإمام الألباني وفي رواية إن أمتي لا تجتمع على ضلالا فعلى دور هذا الحديث أرى من المناسب أن نتعرض لأحكام الله ومن يلتزم معها في شأن وليمة النكاح فأولا ما المراد بوليمة النكاح فهي طعام يساعدين الناس إشعارا بالقوم بعقد زواج شرعي وحل البضع حمدا وحمدا لله تعالى على الشروع بتمتع المرأة على الوجه المباح شرعا فهذه الوليمة لا شك في أنها من أبي مصطفى صلى الله عليه وسلم وأنها مشروعة ما من عبد زواج إلا أقام رسول الله عليه الصلاة والسلام عليه الوليمة فقد روى أنس بن مالك قال رأى رأى رسول الله صلى الله عليه وسلم على عبد الرحمن بن عوف أكل صفرة فقال ما هذا قال يا رسول الله إني تزوجت امرأة من الأنصار على وزن نوار من ذهب فقال بارك الله لك أو من ولو نساء أخرجه الإمام البخاري ومسلم فهذا الحديث من النصوص الدالة على موضوعية الوليمة للزواج وفي إعدادها والدعوة إليها إعداد للزواج وإشعار له ويجتمع لها الأهل والأقارب والجيران والأصدقاء والمعارف فتحصل الألفة والمودة والأنس والتقارب عباد الله قد نتساءل ونقول ما حكمها في الشريعة هل هي واجبة أو مستحبة فعلى قول أكثر العلماء أن إقامة الوليمة مستحبة ومنهم من قال بوجوبها فقد روى أبو هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الوليمة حق وسنة فمن سعي فلم يجب فقد عفى الله ورسوله رواه الطبراني ولم يثبت النبي صلى الله عليه وسلم وليمة النقاح قط بل أولى بجميع نسائه ووجه أصحابه إلى ذلك كما في قصة عبد الرحمن بن عوف ثم نسأل فما الحكمة من وراء إقامة الوليمة فمن الحكم الشرعية وراء ذلك هو هي شكر الله شكر لله تعالى قال الله تعالى وإن تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد فيطعم بها المساكين والمحتاجين قال تعالى في آل في شأن الصالحين ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وعسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نظرة وسرورا وجزاهم بما صبروا جنة وحليا ونسأل الله سبحانه وتعالى أن يجزينا جنة وحريرا ومن الحكمة وراءها دعوة الناس إلى المشاركة في الفرح وزيادة في إعلان النكاح ثم نتفاهم فنقول من الذي وجه إليه الخطاب الوليمة فخطاب إقامة الوليمة موجه إلى الزوج لقوله صلى الله عليه وسلم في حديث عبد الرحمن بن عوف أو ولو بشاء ولكن لا مانع شرعا من مساعدته قال الله تعالى وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وقال سبحانه ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا فسنة أن تكون الوليمة في اليوم الثاني من العقد وبعد البناء للمرأة adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run àti ọlẹ́tọ̀ sí ọpẹ́ agbàdúgbò sí ẹnìkan tọ́lẹ́tọ̀ sí ìjọsìn àti ọlọ́run lónìí kan tuntun àdúgbò àdúgbò Muhammad sallallahu alaihi wasallam òtítí ọlọ́run ní ẹrú sí rẹ̀ ní tí ọlọ́run àti ọkẹ́ tí ọgbẹ́ àti àwọn aráàlú rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹni tó bá jọ ọmọ Islam tí ó jẹ́ ọdún ìdí lọ́dún tí a jọ wà nínú wa ẹ̀yin ẹrú sí ọlọ́run ọ̀rọ̀ mọ́ wa nínú hadith anabi wa sallallahu alaihi wasallam ibi dájúdájú ọlọ́run ọba ó ti ṣe ìtọ́ fún àwọn àdúgbò òun àwọn àjọ rẹ̀ àwọn tá a jẹ́ mùsùlùmí lápapọ̀ ọlọ́run ṣe ìtọ́ fún wa pé ààbí péjọ lórí àmì láéláé tí gbogbo àdúgbò ń fi ọlọ́run lásìkò délẹ̀ bí wọ́n ti wà láyé ní ti tẹ́lẹ̀ ní hundred bí wọ́n ti wà láyé ní ìsìn ní mílíọ̀nù kọ́wá jẹ́ pé wọ́n sùn wọ́n kọ́ ní ìkànnà yàtà yorùbá kọ́wájẹ́ ilé orí àdìsẹ́ ní gbogbo wọn wà pátápátá àtọ́nímọ̀ àtàláìmọ̀ká ni wọn tí ọ̀wá ẹni sẹ́ni kankan tí ọmọ sọ wọ́n yí ọlọ́run yóò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí àdúgbò òun. ṣùgbọ́n àwọn àdúgbò àwọn àtẹ́bí ọlọ́kọ́ lọ àwọn ilé ìsìn wọn kọ́ nínú ìgbà náà jẹ lórí àrùn lórí ìsìnà ṣùgbọ́n àdúgbò òun fi ọlọ́kọ́ bá àyè ó ní àwọn èèyàn kan ó sì máa bẹ tí iye wọn wà nítòsí tí wọ́n máa ta àwọn ìdòdòdò ìpè à ìbàjẹ́ pẹ̀lú eléyìí ìpè ọ̀mọ̀dá eléyìí kọ́wá jẹ́ kí àti onímọ̀ àtẹlẹ́yìn náà tọkọ sí ẹ̀ wá níṣẹ́ni kankan tí ọ̀wá mọ rínàrí àánú tí wọ́n wà lórí àánú ká àdéhùn àti ọlọ́run kọ̀ ní bẹ́ẹ̀ bá ní mọ̀ sọ̀rọ̀ bá wà lẹ́yìn ìmáàmù Tabarani àti bẹ́ẹ̀ àtúlọ́gbà wa ìmáàmù Albani sọ yìí pé àdìsí tọ́pẹ̀tẹ̀ rẹ̀ ní tàbá wo oríṣiríṣi ọ̀nà tó gbà wá pẹ̀lú gbólóhùn rẹ̀ tó wá yẹn ibi iná ńlá àkọ́ni àjára ummati min àǹtẹ̀tẹ̀mí alábọ̀lá ọlọ́ọ̀bà àdìgbọ́lá ó fi ìdáàbòbò fún àdìmọ́ mi ipe gbogbo wọn ò ní pàǹtọ̀ lórí àná. gbọ́dọ̀ bẹ́ẹ̀ náà ti wáyé pé nínú ọmọdé láàtẹ̀sẹ̀mìlú alábọ̀lá àwọn ìjọ mi wọn ò ní yá mi lẹ̀ sẹ́ni wọ́n wá kò lé lórí tí wọ́n fi gbogbo wọn léèrè tó wọ́n lọ pé à ìtààmú àti náà nù kó sì jẹ̀bi àánú mi á rí ló rí báwọn ni oh, bá òun náà ni ó fi ìwé káàdì àyẹ̀wò kí ni Islam sọ nípa wà nínú ìlera káàdì wà nínú lórí ìdìbò abáso. èké àkọ́kọ́ dábọ̀ béèrè lórí ẹ̀ nínú béèrè méjìlá òní wípé kíní jẹ́ wà nínú ìlera ìgbẹ́ ó jẹ́ ní tí wọ́n wọ́n ń fi àwọn èèyàn lọ síbẹ̀ ife ẹ̀wọ́ bá gbóná ẹ̀wọ́ bá ń jọ mo ti tó yìí mo ti níyàwó lé mo ti wà ní ìsìláàmù yẹn yìí tó tó mo ti ní àbí ìdí ẹ̀ ní ìdí tẹ́lẹ̀ wọ́n ti rẹ̀ tó lè di ó sì lẹ́tọ̀ọ́ fẹ́mi náà tẹ́mi náà máa súnmọ́ obìnrin ìdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ní wàlímọ́tò nìka ìjẹ́. lórí wípé òun ti lẹ́tọ̀ọ́ sí obìnrin láti máa súnmọ́ lọ́nà halal lọ́nà ẹ̀rọ tí ara mọ̀ ara sí ìlú ìsìnà torí ẹ̀sìn jẹ́ wípé ẹ̀ lérí òun náà kọ́ wá sí àwọn èèyàn lẹ́nu jọ wípé ọlọ́mọ ṣe wo ti rí ọmọbìnrin kan tó ń bá a o ẹ wá tó wá tó dúpẹ́ ètí wà ní mọ́tò nìkan ẹ̀ wà fún ẹ̀dùn ìlú dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ibi ọlọ́run ní ìdí mi mọ̀lẹ́tọ̀ àti fún ọmọbìnrin kan lọ́nà aláàdọ́nà ẹ̀kọ́ kó ti gbé àwọn tí wọ́n wá jẹun tí ń jẹ́ wà ní tọ́wáyé lórí ẹ̀ òun náà ní pé sọ́wà ìlànà àdébíwọ̀n ọ̀sán

ọwọ́ àti ìbámu tí súnà lórí ọlọ́dọ̀ náà wà ní ọ̀dọ́dà lẹ́ńbà sí bẹ́ẹ̀. ẹ̀gbà wa wá lórí pé kò sí wà tó sí ìyàwó kẹta ní sọ̀tọ́làmù fẹ́ tí ò ti wà nínà lẹ́yìn ìgbà ọ̀fẹ́ ẹ̀ tán. ọ̀rọ̀ wọn látọ̀dọ̀ àdẹ̀tọ̀ ọmọ malik ó àdéhùn ọ̀sọ́lọ́lá àìwọ̀sọ́làmù ó ní nǹkan pupa fẹ́ẹ́ fẹ́ẹ́ sí kan lọ́wọ́ abdulrahman bin awf ọwọ́ adúlé lè ṣe ìwọlé lẹ́yìn ọwọ́ akẹ́kẹ́ ìrẹ̀ òjijì ọlọ́run ìní ìtàgàgbọ́sùn mọ́ra àtàmìnàlà ọ̀gọ́ aláwájú ìmọ̀wá àbìnìbà ó lè òjijì ọlọ́run nítorí ẹni tó mọ fẹ́ fẹ́ ọmọbìnrin kan nínú àwọn nínú àwọn ará nàìjíríà yìí fún mi àtijọ́ wa ni mo wá nítorí ètò tó wà nínú kóró ìtòtọ́ bẹ́ẹ̀ tàbí ìpinnu ẹgbẹ́ wọn wọ́n ní ìtọ́ba ti léde góòlù lọ mú gbóná mi bọ́lá ẹni ní mi lọ́dẹ àyè náà kódà ní ìsìn náà bí bá rí wẹ̀ lẹ́sìn ọlọ́ọ̀bá yóò fi àgbáríkà fún àwọn onímù wà láwọn ìdá pàwọn èèyàn lẹ́nu yọ tó jẹ kódà tó fi ké ewúrẹ́ lásán nìkan náà lọ lágbára láti pa àdéhùn wà lọ káyà tó mú plé títí wọn ti ké kápáwọn èèyàn lẹ́nu yọ lórí wàlímà ìyẹn ìfẹ́yàwó nínú súnà àlejò sálàlá àdéhùn sálàlá ó ìfẹ́ ẹ̀kọ́ ìjà wọn sàádé lórí ẹ̀. yóò jẹ́ àlékún ìkéde lórí gidi torí ẹ̀rí ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta tó wáyé ike tí gidi abájọ tá a tún ti wà ní ìdí abájọ rẹ̀ òun náà ní ike káàdì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ọ̀bà nìkẹ́ ọlá lórí tá a fẹ́ ṣe àbí lórí ìdí tá ike wọ̀ ọlọ́run ọmọ ọlọ́ọ̀bà àdìgbò láti sọ la là ń ṣàkárí fún lá àdìgbò fẹ́ bá mú orí pé mi ọlọ́run fẹ́ dúpẹ́ tọkàntọkàn ìtúntàlẹ́ fún fún yín yẹn fún orí fún yín. ẹ̀ bá jẹ́ kó dúpẹ́ lórí tó tó ti di àwọn èèyàn rọ́bà òdúgbò ìwẹ̀ yọ àwọn yóò àwọn jẹ́ ní bùkátà tí yóò fún wọn jẹ kó lè ba àgbàlájá lórí ẹ̀. lọ́lọ́ọ̀bá lè jẹ́ láti sọ fún apá àwọn ẹni ọlọ́run ní sọ́ọ̀tù lè sàn. àyà kẹjọ tí ìjẹjẹrà yìí pé wọ́n yóò fẹ́ inú ọ̀nà sọ̀rọ̀ màálà fúnbìhì mìsíkìnà wọ́yẹ̀ sí ma wà jọ̀rọ̀. àwọn ìlú ìlú làwọn tó lè gbé àwọn ọmọ fún àwọn ìyẹn ló jẹjẹ tó ojú kó jẹjẹ pé ìyẹn nífẹ̀ẹ́ oúnjẹ ẹ̀ńtọ́jẹ́ tálákà ẹ̀ńtọ́jẹ́ mọ̀ọ́rù kan àti ìtọ́jẹ́ ẹrú àbọ̀wà ló ń gbè fún. bí ẹ bá ti ṣe bẹ́ẹ̀ wọ́n sọ pé yín náà máa ń lo ṣe mú fún mi wájú ní ìlà àwọn akúnyẹ́ ló jẹ́ lẹ́kọ̀ọ́ ojú rẹ̀ ọlọ́run yìí o láàánú rí ìlú ní nǹkan jẹ̀dá àwọn àdìgbò ọ̀ kódà ẹ má fi àgbẹ̀ ẹ dé ẹ má fẹ́ ládàá lórí tí bá ń ṣe o ò ní retí kó sọ̀rọ̀ kí ọkọ̀ òde kò kó ọkọ̀ o ṣùgbọ́n ìwọ kọ́ mọ̀ ní ọwọ́ àwọn ọmọ mi ẹ̀mí fún mi bá ní àwọn tí wọ́n bá ti tí wọ́n bá ti ọjọ́ tí ojú ọkọ̀ àrùn kókókó ọlọ́wọ́ bá ti pàdé pé òun ọ̀sán wọn kó bí abúlójọ́ ìjà sí àmà àwọn mọ̀láìkọ̀ wà pàdé wọn pẹ̀lú títí ojú àti ìdùnnà ọlọ́wọ́ bọ́ wọn lẹ́sàn lórí ìdúró ní asẹ́lẹ̀ ayé tó ti àjẹsẹ̀ wọn lẹ́sàn àti aṣọ kárí yẹn nínú ìdí abájọ ká fi ṣe wòlímà òun náà ní kí á ti àwọn ìyẹn jọ tí wọ́n àwọn òwe ìjọba olúwa ìfún náà ṣe ike inú òun dùn kó n tó yìí káwọn èèyàn náà kó bẹ́ẹ̀ náà sì ni ọjà lórí ìkéde ìkéde yìí ọ̀rá kí wàá lè dájọ́ rẹ̀ tó ṣẹ̀ríyà sọ́nà yẹn ni àbí mustahab èyí tí ogunlọ́gbà àwọn onímọ̀ lórí lórí òun náà ní pé mustahab bá ní afẹ́ ẹni èdè tọ́ọ̀ bá ti ọ̀lẹ́tẹ̀ ṣùgbọ́n gbọ́dọ̀ tó di ṣẹ̀ríyà tó ń bọ̀ pé. ó sì wà ní súnà àdébí ọ̀sán náà àyè náà tọ́tẹ̀ pẹlẹmọ́ tọ́ba tó dúró lórí súnà àdébí ọ̀sán náà. kí wọn náà gbìyànjú kó o ṣe wà jímà ọbẹ̀ náà wọn náà fi sọ pé túláàsì ni gbọ́rọ̀ wọn yẹn àwọn yẹn kò tó nítorí àdìsí tí sọ̀rọ̀ nígbà wá látọ̀dọ̀ àbúrò rẹ̀ àti sára sọ pé yẹn ni òun ni tí bá pè tó wá jẹun ọlọ́lá àlọ́ àwọn onímọ̀ sọ̀rọ̀ lórí eléyìí tọ́ba jẹ́ pé òfin fídọ̀ ọ̀lọ́ owó ẹni náà torí ìwò yẹpẹrẹ tó o ní nǹkan bí ìdòdì ọlọ́ ìlòdì ìdí ọ̀dà ṣùgbọ́n tọ́ba jẹ́ pé òun ti nǹkan bí nǹkan pàtàkì ìlú àbí ìdíwọ́ ní ìwà àbá ìtàn ni àbá ọmọ pé débẹ̀ ọ̀dà kò ní wọ̀ sí yẹn kódà wọn kò gbàládá àti tọ́ba yẹn ti ẹrẹ ọ̀rẹ́ tọ́rọ̀ tọ́ba yẹn lè tọ́ ọmọ ọmọ pé ẹ lọ sí ìbàjẹ́ náà ẹ lọ kù sí o ẹ lọ sí gbá o ẹ lọ sàwo ẹ̀hẹ́n ajẹ́kọ̀ọ́ lọ sí ìṣe dá wà bẹ́ẹ̀ ìgbọ́dá ni ọba ti tọrọ bẹ́ẹ̀ tọba ti kùkálé nítorí àwọn ìdíwọ́ yìí kò sí ìwọ́ bẹ́ẹ̀ nínú ìṣẹ̀ríà Islam. ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún lórí ọ̀rọ̀ wàlímà ona náà ní pé táàdì tẹ̀lé àṣọ tó ti wà ní mẹ́tò nìkan ẹni gbéyàwó ni o iná ẹ̀rọ kọ́ òun ní tẹ̀lé àdìjú ọ̀rọ̀ kọ́ tàbí ìjọba sọ́dọ̀ láàrin ọ̀sán tó fún abdulrahman bin omi wà ní kó fi ẹ̀rọ ọdún kan iná ẹ̀rọ lè kì í ẹni ti wà ní kìí ya ahịa wuo ní ẹni tó wà nímọ̀ kìí ṣe bàbá àyàwó ní ẹni tó ọrọ wà nímọ̀ lọ kódà bàbá ọkọ òbí ní ẹni tó wà nímọ̀ lọ ẹni tí ẹni tó wà nímọ̀ òun náà ọkùnrin fẹ́ yàwó kọ́dọ̀ ti wà kò fi dúpẹ́ lọ́dọ̀ ìbéèrè tọ́kọ́yàwó tá lè fi ìrànlọ́wọ́ fún kò sí ìwọ ká sí ìrànlọ́wọ́ fún ìrànlọ́wọ́ yìí dáadáa bàbá ẹ̀ lè ràn lọ́wọ́ ìyá ẹ̀ lè ràn lọ́wọ́ ẹ̀gbọ́n rẹ̀ lè ràn lọ́wọ́ àti ẹ̀ lè ràn lọ́wọ́ bàbá kò sọ́dọ̀ àwọn aráàlú ìyàwó náà kò sí ìwọ náà láwọn òṣèlú táwọn ràn lọ́wọ́ torí àtúnjẹ́ pé tá a bá ṣe é ṣe bá a fẹ́ fún lọ́wọ́ ńlá ń gbaládá káwọn òye bí àwùjọ wa àti gbogbo àwọn wọ̀nyí tí mo dáa sọ sí ètò tí wọ́n bá dà ní ẹjọ́ àwọn fẹ́ fún lọ́wọ́ kò sí ìwọ ní jẹ́ ṣe wó ìmọ̀ àgbàlagbà ìmọ̀ tí ọba ti kí yóò bẹ́ẹ̀ ìfẹ́ ẹnu ara tí wọ́n ni wọ́n ń ṣe o kálukọ́ sọ̀rọ̀ ojú ọdún tó bá ti níwájú ìgbọ́lọ́. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹfà sọ́rí ẹlẹ́ẹ̀kẹfà náà nìyẹn ìbéèrè ẹlẹ́ẹ̀keje òun náà ní pé kí ni súnà ànábì sallallahu alaihi wasallam nípa àsìkò tí máa ti wà nímọ̀ tóbi bá ti wọlé lónìí ọ̀la ni wà nímọ̀ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ní a bá ti tóbi wọlé lónìí ọ̀la wà nímọ̀ rẹ̀ ntàlẹ́ sọ̀tàlá máa ti yẹn ọfẹ sọfíà bí n tòun lẹ́yìn nígbà tó ń darí bọ̀ lójú mu ẹ̀yà kótó lé bàbí náà. nígbà òsì pé wọ́n tó ìdí ẹ̀rọ ká tó dídá kejì nígbà tí ọkọ ìyàwó súnmọ́ ìyàwó ẹ̀ nígbà òdídá kejì ló gbó jẹ́ ta fáwọn èèyàn nígbà òsì pẹ́ lọ́dọ̀ ọlọ́run òun tó ìdí lánàá. ṣùgbọ́n àwọn onímọ̀ wọ́n sọ pé kò tó ìwọ̀ níbi tó bá súnmọ́ nǹkan tó nǹkan ẹ ń bá ti wà nínú rẹ̀ níjọ́ tí ń so yìí láì sí ìsúmọ́gbé wọn ní kò fi wọ̀ mẹ́ ẹ ń bá tó ẹ ń bá fi wà nínú tiẹ̀ níjọ́ bèbí lẹ́yìn tó ìsúmọ́gbé kò fi wọ̀ mẹ́ òun lọ́dún tó gbogbo ẹ̀dún náà ẹ ń bá fi méjì mẹ́ta sí kò sí wọ́n fi tiẹ̀ náà lẹ́yìn tó ìsúmọ́ ìjì náà wọ́n ní kò fi wọ̀ mẹ́ ṣùgbọ́n èso ti kò ń bẹ́ẹ̀ sún náà jù mọ̀ fẹ́ yàwó lónìí mo mú wọlé lónìí mo ti wà jùmọ̀ lọ́la. ìbéèrè lẹ́ẹ̀kẹjọ lórí ọ̀rọ̀ wàjímà yìí òun náà ní pé kí ni ìlànà súnà lẹ́gbẹ̀ẹ́ sallallahu alaihi

nínú àwọn àyàwó rẹ̀ sọ̀kú yàgbé sọ̀kú yẹn ìfẹ́ pé táwọn èèyàn ní olùkàlùkù ọkùn lọ́wọ́ kó gbé tọ́ba níjáde òun náà ti gbé tó níjáde fún òun ti wà nínú ẹ̀ fún òun dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run fún òun ìlà kò ti pa ẹran kankan ó sì lè fi dé sábò mi ti dá kíkẹ́kọ̀ọ́ àwọn pàdé òun rẹ̀ yìí pé òun orí àtẹ́kù ọ̀sọ́lọ́lá àyọ̀sọ́lá kókó èèyàn lẹ́nu jọ kí wọ́n pọ̀ kí ìnáwó tó ṣe kó ṣe pọ̀ tó tó ti zainab da bintu ja الله allah anha wàlímà ó lè fa téèyàn ọpẹran kọpa màálù ó sì lè jẹ pé lágbára èèyàn ti máa nǹkan dídẹ táwọn èèyàn lé ọdẹ tí ò ní lẹ́ran ló ó ti ti wàlímà náà nù tó bá ti dà níyàn súnà àti sọ̀tọ́là pẹ̀lú ẹ̀ ó ti gbàládà torí ẹ̀ ló jẹ́ pé bàbá tó sọ̀tọ́là àti sọ̀tọ́là tó dojú ọ̀rọ̀ pa abdulrahman tó sọ pé àwọn ilé ń pọ̀ náà ó bìlá ṣé wà ní mọ̀ kódà kò ti pé ewúrẹ́ kan ńlọ́pa ìyẹn ni pé tọ́ ọ bá ní gbáàyè tó ju ewúrẹ́ kan lọ ibi dá káwọn èèyàn ọjọ́ ló dé ọlọ́run tó ń dunnú lórí wípé oṣù yìí ọ̀fẹ́ yàwó. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹsàn-án lórí ọ̀rọ̀ wàlímà yìí ó náà ní pé tọ́lẹ̀tọ̀ kí ni orí ìgbà yìí lọ́kọ̀ lórí ẹ̀ kọ́náwó rẹpẹtẹ tọ́lẹ̀tọ̀ àdìsí àdéhùn ọ̀sán lọ́la àdéhùn ọ̀sán làwọn bá lórí pé tọ́lọ́mọ bá àdìsí ọlá tọ́ba fi ìjẹ̀kù fún ẹ̀dá ìmọ̀ ń bù kó ní orí ka ìjẹ̀kù lára rẹ̀ tọ́lọ́mọ bá fọ olóńgbò lẹ́yà tó dáadáa látara.

torí pé nígbà táwọn ọmọ sáà ti dúró àbúrò tó dáa ọ̀dùn pé kódà kó ní ẹran kan ó túmọ̀ ìwé bọ́dọ̀ bá ti fi ìgbà yòókù fún yàn ó lè ṣe kíni o ó lè ṣe ní ó lè ṣe wà nímọ̀ ṣùgbọ́n pẹ̀lú àníyàn kíni pẹ̀lú àníyàn yìí pé ọbẹ̀ ṣe dáadáa pẹ̀lú ọbẹ̀ gba dáadáa pẹ̀lú ẹ̀ àwọn tó ti yẹ kó fún jẹ ńlò fún jẹ àwọn tálákà tó lówó bá jẹ ńbẹ kètè wọ bẹ́ẹ̀ fún ẹ àjẹ àná primary target àwọn kọ́ ni àkọ́kọ́ tó kọ́ tájẹ́ pẹ̀lú gọ́ọ̀mẹ́ntì oṣù ọ̀pá màálù méjì oníwọ̀n lọ pa àkáǹtì kan kí wọ́n mọ ha fún ọ lọ́nbẹ̀ kí wọ́n lọ pa àkáǹtì kan wà kọ́ mọ ha fún ọ lọ́nbẹ̀ tó fi ń dúwẹ́ lọ́dọ̀ ọlọ́run kèé ṣe tó fi gbajúmọ̀ kèé ṣe tó fi tíárì mi kèé ṣe tó fi fẹ́ẹ́ lóògùn tí mo há ó ti pọ̀ jù kèé ṣe pé torí wípé ìnáwó tí mo ti náà ta pọ̀ látọdún yìí èmi náà fẹ́ kó tèmi náà jọ torí agbárí tọ̀pọ̀lọpọ̀ olóògbé ń tẹ̀lé nù wọ́n wọn ta kété sí Islam orí ti ti ìbàjẹ́ ó sì ń wọlé wọn lára látara nǹkan yẹn kò sí ìwà tó ìgbà yìí ṣùgbọ́n a gbọ́dọ̀ kọjá àlà àtọ́lọ́ káàdì ní àwa ọjà pẹ̀lú ẹ̀ káàdì fún àwọn èèyàn ní ẹlẹ́tọ̀ọ́ tó fún wọn ní oúnjẹ jẹ nínú oúnjẹ wà yìí kájọ ọlọ́run bá lè jọ ọlá ọ̀n sọ fún wa nínú Qur'an ìgbé wà á ti dàlú kúrúbà àpáhùwà ní ìlà wà bìnà sẹ̀rí wàlà mùbàdìrì tàbíyọ̀ ìnà mùbàdìrì ìnà káàdì wà ní ìyàtì wà káàdì ìtọ́ni rọ́bì ìtàkùrọ̀. àwọn ọmọ ogun ẹ̀fọn ẹlẹ́tọ̀ọ́ wọn ẹ̀tọ́ wọn náà ń kẹ́ ẹ̀ta nù àwọn alákùnrin ayé ẹ̀fún ẹlẹ́tọ̀ wọn ẹ̀tọ́ wọn náà ní kẹ́ ẹ sàánú wọn ẹtí òní tó tálákà ọmọ olówó lọ́dún ẹ̀ ó sá lọ́wọ́ ẹ̀ níbi ọwà ẹ sàánú rẹ wọlá túbà gbogbo ẹ iná gbogbo wọ́n rẹ̀ ṣe pẹ̀lú five hundred thousand wọ́n ní ìjọ tó dùbà lọ bí ṣe ní mọ̀mọ́ tó kọ́ lọ wọ́n ní ìdùbà lọ five hundred thousand lórí ẹ̀jẹ̀ bíi wákàtí mélòó kan. ọdún mi bẹ sẹ́yìn tó bẹ bá wọ bẹ̀ tán ẹ̀rọ lọ́wọ́ báyìí ìgbé ha sówó lọ́wọ́ bá nàbí òun invest ó béèrè báwo kò níyàn àwọn tí wọn mówó ná wọn máa náwó sọ́dọ̀ tó ti gbọ́dọ̀ lè gbogbo ọdún ọ̀dọ̀ wà fún fọfọfọ fáwọn onígbèlè ọlù mi ẹwọ bẹbá ẹ ní ìbòrò kankan tọmọlá ẹ ní obìnrin kankan ti tó ó ti dàgbò wọn ti mọ báwọn mẹ wọn wà á èdè ló yẹ lórí lọ nítorí igi wọn fi lọ igi òmù wàhálà lọ́wọ́ rárá tí bàbá bàbá wà nínú obìnrin kọ́ lọ pé mo fi ọmọ mi fún ẹwọ́ ọkùnrin kéèyàn mi yóò ti wà bẹ́ẹ̀ yàtọ̀ sí bàbá yàtọ̀ lọ́kọ̀ tó jọ pé a ti tẹ̀ ìdíbi tó sàdá àti ẹ̀zọ́ èlò ẹ̀fun kílẹ̀ ẹ̀fun ọ̀dìkan tẹ́lórí ni wọ́n fi lọ nítorí ìgbà yẹn pé àwọn mí ìtumọ̀ ọ̀tọ́ ní pé wọ́n ti ìdìtẹ́lẹ̀ ọ̀sẹ̀ ìgbé ní ọgbẹ́ ìwé táwọn ọ̀dọ́ wa ń dá ní ìsinmi yẹn wọ́n la wọ́n ti ṣe kíní kẹ́tí yá kíkì nìga pé wà nímọ̀ nìkan làwọn bẹ́ẹ̀ ṣe o wọ́n ti yá kíkì nìga yìí wọ́n ti mọ ríra wọn wọ́n ti mọ sọ̀dọ̀ ara wọn wọ́n ti mọ wáyé bàbá rẹ̀ lọ́ba díẹ̀ ìjọ tó kọ́ sí ìjọ mẹ́ta àwọn wọ́n ti pa àwọn tó wà lórí ìṣẹ̀lẹ̀ àdúgbò ọ̀sọ́lọ́sọ àlẹ́ ìṣẹ̀lẹ̀ àdúgbò ọ̀sọ́lọ́sọ àlẹ́ tó filẹ̀ fún wa yorùbá àbúrú àbúrú pọ̀ gbogbo nǹkan bá ń gbóyè bí àmọ́ lọ́n dáadáa tó bá fi ní ilé báyìí àtàwọn ọmọ rẹ̀ tó ní bí wọ́n ti ṣe wọ́n ẹni lọ́sọ alọ́mọ tí wọ́n mọ òkú òkú sì kú lọ sí rẹ̀ àwọn òkú sì fọmọ fún àwọn kan tó àwọn kan tó ṣe yẹ́n ti làbújù làwọn ẹni ọmọ tó mọ rẹ̀ lákìkù lọ́wọ́ aláṣẹ ọlọ́run ti àṣìṣe wọn làwọn aṣọ yìí àwọn ti ágbéjù yóò tún máa fún ọmọ agbẹ́jọ wọ́n wọn àwọn ọmọ tí fọmọ àwọn fún àwọn ọmọ babaláwo àwùjọ wa. a gbọ́dọ̀ lẹ́yìn náà kà ṣé àbdàbí Ebe bá wọ́n fẹ́ lórí net kọlọ kọlọ kọlọ browse tó wọ́n ní mọ́tò kí lọ́rọ̀ tí abdulhadu bá sọ. tí abdulhadu bá sọ yìí pé kódà bí yẹn bá ní ọlá tó ní owó lọ ọgbọdọ fi ń tètè ìgbà kókó wà ní bàbá mi bá fún ọ lówó tó ọ tó fún ọ kí wàá lórí wa wọ rọba wa tí wà bá wa tí lórí tó sọ ó ní torí pé tó gbogbo owó ní ọrọ̀ tó wà ní mọ́tò àwọn àyíká tí ó yọ tó ẹni tí pété àwọn nínú sí sí yọ ọmọ àwọn ní ìgbó dúró débi pé inú táyà inú táyà tí wọn kó wọlé òní ní ọ̀dọ̀ ọ̀dọ̀ wọn kò sí pílà òní wọn àwọn gbé bọ̀ ní nínú ọdún bíi tẹ́tì wọn òkú táyà tí wọn bá tí wọn fi mọ́tò ọ̀dì wọlé. ìlú tí ọ̀dọ́ sí bàbá sọ pé tí wọ́n bá fi gbogbo ara tó bá fi tó wà ní mọ́tò ìyẹ̀dá etí ọ̀dà yóò tẹ̀lé mẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni pé àyè mẹ́rin ẹ̀dá ọlọ́run tó jẹ́ mùsùlùmí tí ó kó ìbànújẹ́ bá nínú mọ̀lẹ́bí ẹ̀ nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ nínú àwọn ará àdúgbò rẹ̀ tó ipá àwọn ẹ̀yìn ọ̀lágbára tó ń jẹun ń ọba kan tí wọ́n máa rò ó tó láti ah, àti báyìí nígbà tí ti tiẹ̀ bó ti bó ti lórí inú tí wọ́n wà mọ́ ìbànújẹ́ gbogbo tó jẹ́ pátá yọ̀ bẹ̀rẹ̀ kó là pípọ́ tó kójú ọba kójú ọba tó yọọ máa gbìyànjú lórí ilé yọọ máa gbìyànjú lórí lórí ìlú amẹ́ríkà ní ẹ̀bá rẹ̀ tó ń gbọ́dọ̀ àwọn tó ti mọ ẹni tí sẹ́ńtọ̀ bá tọ́ọ̀ bá yé sí ẹ̀rọ tó bá wá ọ̀padà rẹ̀ ìtàgbà ló yé ẹ̀ tó bá tó yẹn lẹ́sẹ̀ tó yẹn tó ti ń bọ̀ ẹ̀yọ kan tó lé òun lẹ́nu amẹ́ríkà yọ̀ọ́nà ti bá yẹ àtúyọ̀ ó ti di táwọn bá yé sí wọn tó ń bọ̀ lọ́wọ́ ìpayà àwọn obìnrin ti tún gbẹ́jọ pin lọ àwọn dalẹ̀ lọ́pin lọ́rùn wọ́n da wọ́n kàn ra ní gbogbo ọ̀sán wọlé rámúrám yọba ti ti jẹ ní ọmọ wọlé kó ló pa five thousand kó ló pa fifty thousand ẹ̀jẹ̀ wọ́n fẹ́ ju àlọ́ ni kó tó pa five thousand lórí thousand of naira ló kó ti ná àwọn ti pa fifty ó ti parẹ́ ọkọ̀ ọmọ ìwádìí láti mọ̀ ẹ́ báwọn mọ̀ ẹ́

هذا وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم الحمد لله وكفى والصلاة والسلام على نبيه المصطفى وآله وصحبه ومن أتلف ما بعد فليستمعون المستمعون الكرام فمن الأسئلة الواردة على صبية وليمة عاشرا ما هي أصناف الذين يدعون إليها فمن السنة النبوية أن تكون الدعوة إلى وليمة الزواج شاملة للأهل والأقارب وللجيران والأصدقاء والأغنياء والضعفاء والقادرين والمحسنين ولا يجوز أن يخص الداعي أن يخص الداعي داعي الأغنياء بالدعوة أو يقتصر على دعوة الأثرياء وذوي الوجاهة والغنى فقد قال النبي صلى الله عليه وسلم شر الطعام طعام الوليمة يدعى لها الأغرياء ويمنعها المساكين ومن لم ومن لم يجد ومن لم يجد الدعوة فقد أخبر الله ورسوله رواه مسلم ومن الأسئلة أيضا ما أكثر المخالفات الشرعية التي تحدث في إقامة الواجب وليمة النكاح بل وفي عقد النكاح أتكلم يا رب أتوجهت لقاء محمد صلى الله عليه وسلم ẹ̀yẹ يا ti إنه nínú ìbéèrè tọ́jẹ́ lórí ọ̀rọ̀ wà ní mà tọ́jẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ wà ó dàbí wípé irú àwọn ìnáwó ìyẹn máa ń bí àwọn èèyàn ti pọ̀ ní oríṣiríṣi oní ẹ̀dá àdéhùn wọn olówó ọbẹ̀ nu wọn kálákọ̀ ọbẹ̀ nu wọn ẹ̀ǹtí ọjẹ́ ọ̀lẹ́ ọbẹ̀ nu wọn ẹ̀ǹtí oníkakọ̀ ọbẹ̀ nu wọn torí pé ó ti wá nínú ọ̀rọ̀ àtẹ́yìn wọn sọ́dọ̀ lọ́rùn àríwọ̀ sọ́dọ̀ wípé èyí tó burú jù nínú oúnjẹ òun náà ni oúnjẹ wàlímà èyí tó ti pé àwọn olówó àwọn ọlọ́lá nìkan yẹn pè lọ́rẹ̀ẹ́ títà alákàbá yẹ lọ nílẹ̀ báyìí wọ́n wọ́n wọ́n fojú oṣù wọ́n lé ẹ̀yìn ọ̀sẹ̀lẹ̀ ní àwùjọ àbí ọ̀sẹ̀lẹ̀ àwọn ẹgbẹ́ oríṣiríṣi ní sọ̀rìsọ̀rì ńlá pé oṣù yìí bá dà kódà àwọn obìnrin kan wọ́n ń jà ní mọ́sálásí kan jọ̀sán bàbá kan ló sì ti gbọ́ wọn yé èmi ò gbọ́ wọn yé bí ẹ ti ń pariwo mọ́ra wọn lókè lọ́ba ni wọ́n sọ̀ balẹ̀ nígbà tí ìjọba olóhùn pè é níbi ìnáwó kìíní Kọwa wa ìkejì kọ́ wa ìkẹta kọ́ wa ní owó ụlọ ìnáwó kìíní ń ìkejì ń ìkẹta ń gbogbo wa kò sí ibi kan kọ́ oní ẹni pé àgbowó yáwó sábà ti di bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bá òní máa wọ̀ tẹ́wọ́ èdè òní máa wọ̀ owó èdè tẹ́ wọ́n tẹ́ ní ìsì ọ̀dọ̀ kìíní ọ̀dọ̀ kìíní ọ̀dọ̀ kẹta bóyá wọ́n wá ń ta ọ̀dọ̀ ló kún bẹ́ẹ̀ ó ń jàmbala tó sábà ètò gbogbo àmàlà kò lè ti bí three hundred naira àti four hundred naira lọ six hundred naira àti méjì lọ́wọ́ láti ìkejì yẹn òun ní tòun lọ́yẹ títí sọ́dọ̀ naira ní ọ̀pọ̀ ti di dọ́là ọ̀tọ̀ orúkọ wa ọdún wa tún pè é ẹ̀wọ̀n ló bàbá mọ̀ àwọn obìnrin ti gbẹ́lẹ́ ti ké ní èsì èkó tí tí wọ́n lé ṣe wò ní màdórí ẹ̀ wọn ò gbé lórí yìí má bọ́kúdà bọ́ọ̀rẹ́ rẹ̀ bá jẹ́ pé ọmọ rẹ̀ ẹ̀yìn ọ̀fẹ́ tó wò ní màdórí yóò tó kó ẹgbẹ́ ẹ̀kí ẹ̀ lọ́dọ̀tọ̀ gbọ́dọ̀ wò pẹ̀lú yìí kébi tí a ní káàmù ní yẹ àwọn kẹtàlá yìí bàtà tí wọ́n ṣe mùsùlùmí gidi àbí wọ́n ṣe mùsùlùmí rárá kí wọn kọ́lọ́dà kò méje nu wá kọlá tóbi ọlọ́run láàánú rẹ̀ torí ẹ̀rọ àti ẹ̀yẹ anagba sọlọ láàrin ọsọlá sọ pé láàṣẹ sẹmi ọmọ sí àlàbọlà àwọn àdúgbò mi kò ní sùn kí gbogbo wọn akọ ní ìgbà náà kò ní dókò mọ láyéláyé kí ọwọ́ adéṣẹ ní kankan kí ọmọ táwọn lórí gbogbo ẹ máa tọjú ẹ máa tọjú ẹlẹ́ẹ̀kọ̀kọ̀lá nínú àwọn abẹ́rẹ́ tọ́jú ẹ máa lórí wàlímà náà ní pé ká bá wù yí dáadáa. ìbàjẹ́ rẹpẹtẹ tí ọba tẹ̀lé àmú ọgbọ̀n ti wọ̀ ẹ̀ma. àti lànà súnà nínú lọ́la ìwọ̀n bá tó wá tó fà tó bá bẹ́ẹ̀ ṣe ìbàjẹ́ rẹpẹtẹ bí kí wọ́n máa mú sí níbẹ̀ bí kí wọ́n máa wọ́n máa wọ́n ti sọ pé àwọn àbá kan bẹ àwọn nǹkan wọ̀nyẹn ọjà káàbọ̀ ọmọ sáàbù nígbà tó lọ láàárọ̀ tó o bá wọn ṣe ìdíwọ́ lọ lọ ṣe sínú kí wọ́n nye kò kí wọ́n dàjọ kò kí lẹ́yìn lásán nígbà ọ̀nà ọ̀sán kí wọ́n há òfin ọ̀rẹ́ pẹ́pẹ́ àti láti àìmọ yóò jẹ tí ń wé níbi wà nímọ̀ àìmọ yóò jẹ tí ń wé síbi ẹ̀ lómi nù wọn owó olé rẹ̀ kò lọ́pọ̀ ju owó wà nínú ọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n ti láti ní àti owó obìnrin mọ́ra lónìí ọ̀dọ́ àdàlú tó ń bá wọn mọ́ra. àìsàn bẹ lọ́kàn wọn àìsàn tó wá lé mú sí ni wọ́n dalé mú wọ́n dọ̀nà rú nítorí pé ẹgbẹ́ ti wà nímọ̀ tí ẹlòmí àwọn ọjà wà nímọ̀ nìkan ọdún kankan lẹ̀ ọdún ọdún tí ń bọ̀ ní dìsẹ́mbà ló bẹ́ẹ̀ ti máa ń lọ lé ọmọ. àtìgbà náà ní ìgbìmọ̀ ara sọ fún ìgbìmọ̀ ara ní ìgbìmọ̀ gbé ní wọn ọ̀gbẹ̀ ní wọn ọ̀gbẹ̀ sí ọ̀gbẹ̀ lórí ẹ̀ ọlọ́mọkọ̀já bíà. wa rọ yẹn ọba ọba ní ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ rẹ̀. Tájà tó ọba tá kámọ̀ kò ní mọ́tò mọ́ wà nímọ̀ ọmọ rẹ̀. Ẹ̀jẹ̀ àti wà nímọ̀ nítorí Ẹ̀jẹ̀ àti pẹ̀lú bẹ̀rù títí ń bẹ wọ́n ní báwọn bá ti bẹ́ẹ̀ ṣe ìdíjọ́ ní mọ́sáàtì làwọn gbogbo wọ́n kàn lé wọ́n kàn lé wá fún àwọn bàbá bàbá yàrá wọ́n ti ta kókó ní wọ́n ta kókó lẹ́yìn ìgbà náà wọ́n ti bọ́ ta lọ jẹun ẹjọ́ kókó ẹjọ́ mẹ́kọ́ ẹjọ́ jàmàlà wọ́n ti ṣe ọ̀sán náà àwa ti wá nǹkan débi pé à ń ba ló jẹ́ àti ọlọ́run kọ́ sàánú wa o ìwọ̀n bá tọ́ra gbọ́ ìkọlọ́ ní wúlò fún wa o wọlé àti tóbi ọlọ́run kọ́lá àánú rẹ àti tóbi ọlọ́run rẹ àti àánú rẹ rẹ ìlú wa ló ṣe rí tọ́lú dáfẹ́ tọ́lú bí ọmọ òjò òjì èyí tó kù díẹ̀ káàkó kọ́lọ́ dáfọ́ máa yí padà sí dáadáa àwọn olóyè wa jẹ́ ń ṣe ìjọba á lé wa lórí ìfẹ́ bá ti tọ́gbọ́ tójú ọ̀nà tó bá kù díẹ̀ káàkó kọ́lọ́ ń kọ́ darí wọn rẹ ẹtí ọmọ àjọba fún wa tí ọmọ fi ìbẹ̀rù ọlọ́nkọ́lọ́ tí ọmọ fi tí aláta àtọ́lẹ́tọ̀ tí ọmọ ìlẹ́tọ̀ tí ọmọ tẹ́kùn ọmọ ẹ̀kọ́ ní kọ́ máa lọ́kàlẹ́ wa lórí o àwọn èèyàn náà ń bẹ́tẹ́ sígbò sí pé ànábì ọlọ́nkàn ti gba àkóso lórí ọ̀yọ́ bẹ́ẹ̀ bá ní gbogbo rájàgbà ọ̀sọ̀ pọ̀lọpọ̀ gbogbo ọ̀jẹ̀ orí ìṣe ìbàdàn lórí ọ̀sẹ̀ kọ́ bí ẹ bá fún wèrè lọ́kọ́ yóò rò kó tọ́jú ara rẹ̀ kátó wá sọ pé ní làákà yìí tó káwa náà sọ jù ẹ wọ́n fẹ́ fi wọ́n fẹ́ fi extension kan wọ́n fẹ́ fi construction kan ní wúro pé wàá tó construction tó fẹ́ fi ẹ̀yọ́ jẹ mọ́sálásí adọ́gba ṣé mùsùlùmí lè ṣe yẹn ní gbogbo ojú ilẹ̀ ní ẹ̀kẹ́kẹ́ tó ọ̀nà mọ́sálásí lọ́wọ́ àgbà lọ ní construction gbà lọ ẹ̀wù ìlú mi tó ń jẹ kíkọ̀ bá ilé ìjọ fi tiẹ́ àti ìgbọ́lọ́yọ̀ fi ìdí kọ̀ọ̀tọ̀ máa ọgbà ilé ìjọ ọ ilé ìjọ fi tiwa ní bẹ̀rẹ̀ ìgbàgbọ́ ti yé o àwọn ará mọ́sálásí o gbogbo lóní mọ́sálásí lọ́wọ́ bá ti dojú tó bá ti wú bẹ́ẹ̀ ọbẹ̀rẹ̀ àwọn rẹ ọjọ́ iwájú àwọn ẹgbẹ́ rẹ sọ bí kọ̀sọ́ọ̀sán tó bá bẹ́ẹ̀ di ọjọ́ lọ dúró na o ìbá àlàbẹ́ ti kọ̀sọ́ọ̀sán ṣẹlẹ̀ yẹn ni ó dìsáì rẹ̀ ẹ ẹ pé ẹ rẹ̀ kọ́kọ́ rẹ̀ kọ́mọ gbọ́dọ̀ mọ́sálásí lọ tí ó ti fa ìlú ti dà wà láti lọ mọ́sálásí ni akọ mọ́sálásí mi bọ̀bá mọ́sálásí kọ́ mọ́sálásí lẹ̀ gbé

ولا يكون له ولا ذري ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قوموا إلى صلاتكم يرحمكم الله